àdúrà kò ṣẹ orí ọ̀ka orí rere náà ń lò pẹ̀lú olúgbòhùn náà sì fi ń jáyé. ẹ bá fẹ́ dá láṣẹ ẹ sì fẹ́ sọ̀rọ̀ kó sì máa ṣẹ ẹ tó fẹ́ ṣàdúrà kó ṣẹ súnátà náà bí ní ẹ lò. àwọn ọ̀nà tánàbí ẹ̀mú ṣoṣo ọlọ́run ní أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا أدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أسقف فولون وبالا نجلو أن ترى إكاتي جفوا سواجو إداء olùfẹ́wà olùṣìpẹ̀wà alfáwà àgbà nabiwa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́nkọmọba nabi ní àtàwọn aráàlú àtàwọn sọ̀hábà rẹ̀ àbẹ̀lẹ̀ wọn bá kó ṣàánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsá àfàánú ẹ̀yí wa kò láti alkiyama àtúkẹ́ra wa káàbọ̀ sórí ètò àgbọ́yé Islam òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam fi wá pé man yuridillahu bihi khayran yufaqihu fid din ẹni tó ọlọ́wọ́ bá ń bẹ̀ ẹ̀sìn ọlọ́mọ́sà fún alágbọ̀ọ́yé ẹ̀sìn rẹ̀ ọlọ́ọ̀bà mọ ẹ̀yà mi ní Islam ẹ̀kọ́ tí a ń kọ́ náà ni mo rí sọ́lọ́wọ́ ọba pàápàá jùlọ nípa fatihatul kitab ìtọ́lọ́lájú nínú Qur'an yẹn súra tí ó ní ọlájú nínú Qur'an náà ni suratul fatiha kọ̀mọ́ báyìí nìkan anabi Muhammad sallallahu alayhi wa sallam ó tó fi wáyé wa pé afdalu du'a alhamdulillah ìtọ́lọ́lájú nínú àdúrà tí yẹn máa ṣe náà ní kéèyàn mú sọ́lọ́ ọba kéèyàn pé alhamdulillah ètò afdalu du'a ìtọ́lọ́lájú nínú àdúrà tí yẹn máa ṣe ní kóso pé alhamdulillah lọ́fà ọ̀rọ̀ mùsùlùmí ọpẹ́ ní gbogbo ìgbà ọlọ́run àti pẹ́ lọ́wọ́ rẹ̀ ọlọ́pọ̀lọpọ̀ wàláyé mùsùlùmí dáadáa tó bá mọ núrò yọ ọmọ pẹ́ nípa pé ọlọ́run ṣoore fún wa púpọ̀ lọ́fà ẹwọ bàbá wa àgbà níbi Suleiman alayhi salatu wa salam bọ́lá sí fún bàbá yẹn lọ́la tó kò fi ọpẹ́ lẹ̀ gbogbo gbà tí ọlọ́run bá ní kẹ̀kẹ́ ṣẹlẹ̀ sí níbi Suleiman ní orí àfíwájá bí àdáwò náà ni ọpẹ́ náà ni máa dúfọ́ lọ́wọ́ bá tẹ́bá wo Quran twenty sọ́tò nàmlì nìyẹn aya forty nàbí láì Suleiman alayhi salatu nígbàtí ń bá wọn ẹmẹ̀wà rẹ̀ sọ̀rọ̀ nípa àga bìlìkísù pé bó ló ń fẹ́ gbẹ́jẹ́dọ̀ òun báyìí tí ọ̀kan nú àwọn àlùjànnú àgbà tí a ń sọ pé qala ya ayyul mala'u ayyukum ya'tini bi arshiha qabla an ya'tiyani an ya'tuni muslimin pé ya ayyul mala'u ẹ̀yin òjòyè mi ẹ̀yin alágbára ta ni ó bá mi gbé àga ọlá tí húdúdú aróyìn fún wa yẹn síwájú kó nǹkan tó wá gba islam kala ifiritu minal jin ọ̀kan náà wà gbalagbà aljannu ifiritu minal jin ọ̀kan náà wà gbalagbà kala ana atika bihi kabla an takuma min makabik ó ní máa bọ́ gbé wá kó tó dìde lórí àga rẹ̀ yìí kó tó dìde lórí àga mítì táwọn ẹ̀ṣẹ̀ yìí ó fẹ́ ṣe mítì ni ó fẹ́ gba bèlè kí sùn lálejò gbogbo ala gbọ́ ìròyìn tí húdúdú aróyìn fún wájú omi nípa Bìlíkísù pé ó ní àga kan àga yẹn buhaya mo wá fẹ́ ká àga yẹn wà nù ààfin yìí káfí àga yẹn gbà lálejò kó tó délẹ̀ yìí bàbá wa abúwálá mọ̀dúdí bàbá yẹn ní láàrin Jerusalem tí anabi Suleiman wà sí sábà àti Bìlíkísù wà one thousand five hundred kilos ni one thousand five hundred kilos ni ṣùgbọ́n àwọn afẹ́kẹ́ nìkan gbéra láti ìlú yẹn láti Jerusalem kọ́ lọ sí sábà láti lè gbé àga yẹn wá fún un so which means ìrìn àjò tí ó rìn jẹ́ ìrìn àjò three thousand kilos ọ̀kan nínú àwọn àgbàlagbà jẹ̀nu tí wọ́n pè ní ìfìrìtìmìlẹ̀ jíìnì ó di aládìgbò kan náà pé a eré ìsọfọdí àjẹ̀nu ìfìrìtù ó bá ní èmi ọ̀bọ̀ gbé wa kò tó dìde lóra àbá alámù tó dí ó ní three hours ni wọ́n máa fi jókòó wọ́n jókòó nine o'clock láàárọ̀ wọ́n parí jù pẹ̀lú twelve o'clock so three hours ní ìfúrísì minute jí ní ọ̀fẹ́ fi gbé àga wa <coughs> láti Jerusalem láti sábà dé Jerusalem kí bá wá ṣẹlẹ̀ ọlọ́run wá fi yé wa pé ògùn ọlọ́run ọba ọ̀gá nítorí àjẹ́nú yẹn sọ pé inni alayhi lakawiyun amin ibi tí orí yóò wọ Suleiman lakawiyun mo lágbára ti ṣe bẹ́ẹ̀ amin fọkànbalẹ̀ kò sí méjì bẹ́ẹ̀ máa bọ́ gbé wa mo wà trọ́sù mo ẹgbọ́kànlé pé màá bá yín gbé wa ọlọ́wà gbẹ̀gbẹ̀ àjẹnú agbára àjẹnú kéré wọ agbára ìmà láwọn sọ pé ìmà ó wà very very important ọlọ́mọdé àfọwání màá lábàríkà oníkálá lẹ́bi ìndẹ́ o ilmi al-kitab ọlọ́wà ní kálá lẹ́bi ìndẹ́ o ilmi al-kitab tí ẹ wá rẹ ọkàn nínú àwọn tó wà ń dùkú tó ní mà ń pa tíra tààtọ́ mà ń porúkọ ọlọ́wọ́ bá tó ga jùlọ àwọn kọ́ ọlọ́wọ́ bá lèlẹ́ àsìmá wọlé òsìnà àfàdé ohùn bí ha ọlọ́wọ́ bá ló lè àwọn orúkọ tó dáa jùlọ ẹ máa pè ọlọ́wọ́ bá pẹ̀lú àwọn orúkọ rẹ̀ ọlọ́wọ́ ni kàlẹ́lẹ́bí inda o ilmi kitab ana àti kabi kabla an yar tada ilé ka tarfuk allahu akbaru kò ìwọ suleiman ilé ìtọ́lọ́ olo tiri àwà sí èmi ọ̀bọ̀ ọgbẹ́ wa kò tó sẹ́jú kò tó sẹ́jú la ilaha illallah tarifu kò tó jà sẹ́jú ojú rẹ̀ wọ́n kàn rí àga yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni wọ́n kàn rí àga yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni falamma ra'ahu mustaqiran indahu ó kàn rí àga yẹn kò jẹ́ kó tó wá rí nìkan pé wọ́n sẹ̀gbẹ́ gbégbá gbé sí bitọ́ ẹ̀kọ́ wà bitọ́ ẹ̀kọ́ wà ẹ̀rọ pé interior gan tí ẹ bá fẹ́ tó nǹkan àga lé gan àwọn kan wà sọ pé iṣẹ́ tiwọn ni àbí bẹ́ẹ̀ kọ́ ni agbára nígbà tí wọ́n gbèdé ibi tí ẹ kó wà nínú ohun um, ààfin Suleiman náà ni wọ́n sí mustaqiran ó ti wà balance kí ni Suleiman wá wí ibi tí à ń lọ́nu kí ni Suleiman wá wí kọ̀sọ́ bí àjẹ́ náà pé àlẹ́ ìkàwé yìí náà àmín kọ̀sọ́ báyẹn kí ni wọ́n wí ó ní qala hadha min fadli rabbi ilé wa nu ọlá ọlọ́run ọba mi ilé wa nu ọlẹ́yẹbìlúwa ni ọlọ́run fẹ́ tẹ́sì mi wò ní o ọlọ́run fẹ́ tẹ́sí mi ò ní o ashkuru am akfur sí máa jẹ́ tó mórí ní àbẹ́ máa jẹ́ aláìmórí ọlọ́run máa sì wá aláìmórí ọlọ́run jẹ́ amórí sí máa jẹ́ tó mórí ní àbẹ́ aláìmórí wa man shakara fa innama yashkuru nafsihi ẹni tó bá mórí ọmọ mórí fórí ara rẹ̀ ní òun náà ni mórí yóò ti láǹfààní ẹni bá mórí ọmọrí fórí ara rẹ̀ ní kò sẹ́ni tó sàn wa man kafara fa inna ganiyun karim ẹ̀mẹ́dì yà butulu tẹ́lẹ̀ aláìmoore tí ò dúpẹ́ wọ́lọ́ọ̀bá ọlọ́ọ̀bá ọba tẹ́rọrọ ah, ní ọba ọlọ́rẹ́ ní yóò sórí fẹ́lómìnà yóò sórí fẹ́lómìnà ọlọ́mọdá sórí fún aláàtàrí kẹyàmà kọ́ wá sí wálẹ̀ tó moore nínú yàmì nínú ìsìlámì nínú ìsìlám ẹ̀wọ́n kan táfà wí tọ́lọ́ọ̀bá wí gbàgbé yẹ blu wà ní alábìsùn náà ni ọlọ́run fẹ́ tẹ́ẹ̀sì mi wò ní ọlọ́run wá ń tẹ́ẹ̀sì ẹnì kọ̀ọ̀kan wá wò tọ́lọ́n bá sórí fún ọ tẹ́sì ni tọ́lọ́n bá fìlàbúrú fún ẹ tẹ́sì ni ní tá à ń pè ní kádàrá ni lọ́fàá nínú àwọn òpó Islam òpó imani mẹ́fẹ̀ẹ̀fà ìtọ́fẹ́ lágbára jù ń bẹ̀ náà ni kádàrá ọ̀rọ̀ kádàrá ọ̀rọ̀ kádàrá ní agbára gan-an tí ẹ bá jẹ́ mùmí tó bá ní mẹ́nu kádàrá àwọn nǹkan rẹ̀ mọ̀ rọrùn fún ọlọ́dún nǹkan mọ̀ rọrùn fún ẹ̀rí kọ̀ọ̀kan ọlọ́ba ẹ̀rí ńgbà tí jibrilu aleyhi salatu wa salam nínú hadisi tí imaamu sayyidina umar bin khattab gbà wá ti baynama nanu julusu inda rasulillahi sallallahu alaihi wa sallam pé arákùnrin kan yọ sáwọn arákùnrin yẹn wá ń béèrè béèrè inú béèrè kìtó béèrè pé akhbirni anil iman ẹwọ bí àwọn afẹ́ àwa ti máa ronú sí ọ̀rọ̀ dáadáa ọlọ́ọ̀kú bá sanwó lẹ́sàn rí ó ní akhbirni anil iman fún mi ní ìròyìn tá ní imani ó wá nǹkan kan mẹ́fà ẹ̀dàkọ̀ yàrá òbòsí dákọ̀ rẹ̀ ó ní al-iman jáǹpé ní iman an tu'mina billahi kọ gbà pọ́nà ọba ń bẹ ọlọ́run ló dá wa ọlọ́run ló ní wá ó nìkan sí ní ọba tó pé a máa jọ́sìn fún wa malaikati kọ gbà pọ́nà ń dá wọn ìdá kan tó ń pè ní malaika agbára ni wọ́n wọ́n jẹ wọ́n mu wọ́n sakọ wọ́n sobìnrin wọ́n sùn wọ́n jẹ wọ́n tóbi wọ́n wà ó bí wa wa kutubihi ọlọ́run ní àwọn tíra kan tó tó kalẹ̀ ọlọ́run ìjọba mọ̀ àwọn tíra fẹ́ kalẹ̀ àmọ́ ìjọba pàjùmọ́jù níbẹ̀ ni sufi ibrahim tọ́lọ́n fàdà bí ibrahim eh, taurata tọ́lọ́n fàdà bí musa eh, zabura tọ́lọ́n fàdà bí daud injil tọ́lọ́n fàdà bí isa àti quran al-karim tọ́lọ́n gbé fún ọ̀gá àgbà nabi wa muhammad sallallahu alaihi wa sallam wọ̀rúsùlìhì kọ gba àwọn òjíṣẹ́ ọlọ́run bá gbọ́ látorí bàbá wa àgbà lọ́hùn anábì nóhùn tó fi dórí bàbá wa muhammad sallallahu alaihi wa sallam wọlùyẹ́wò mẹ́lẹ̀ ààrẹ kọ́ gbà pé alkiyama ń bẹ ọjọ́ ẹ̀san yóò mú díìn oníṣẹ́ àwọn èèyàn gbẹ̀san tí wọ́n ṣe dáadáa wọ́n ṣe ni wọ́n gbẹ̀san rẹ̀ aburú wọ́n ṣe wọ́n gbẹ̀san rẹ̀ ẹwà kọ̀ wá ní wọ̀l kadà kọ̀ tó bá wọn ó wọ́n bí kadà wọn ní kí ló fà hikma láwọn bẹ́ẹ̀ tóró olágbára jù gbogbo tí bá ń ṣẹlẹ̀ láyé pẹ̀lú mọ́lọ́ ọba ni ìtura ọba fẹ́ kọ́ ṣẹlẹ̀ ní máa ṣẹlẹ̀ lọ́fà àfáwà Ibn Qayyim rahimahullah ó ní ẹ má tẹ́rì púpọ̀ jù ní ọ̀rọ̀ kádàrà àmọ́ step mẹ́rin náà nìkan máa step mbẹ́ kẹmà pé ń tán pé ní kádàrà ilmu láyà àlàzàlíyà ìmọ̀ ọlọ́run the timeless knowledge of Allah before the creation of everything ó di yẹn the timeless knowledge ilmùláyà alàzàlíyà ìmọ̀ tó ti gbà pẹ̀lú ọlọ́wọ́ bá abdulá kò sí pé bí abáyé lọ́lọ́run tó máa ara ọlọ́wọ́ bá ti ó ti gbà pẹ̀lú ọlọ́wọ́ bá ni kabila halki kò lè ṣe kó tó dá gbogbo nǹkan kó tó dá gbogbo nǹkan ó ti mọ̀ pé nǹkan tó wọ́n dá ni bó ṣe ṣe ni bó ṣe ṣe ni ó ti gbogbo ẹ̀. step two nípa àrọ kádàrá òun náà ni kìtàbù zalika fi láwùl mahfud ọlọ́wọ́ á dá kádàrá ọwọ́ á dá alkalami ọwọ́ ni october ìwọ ara kálí mi máa kọ ọni máa akutubu ọlọ́ọ̀kì máa kọ ni máa kọ gbogbo tí ọ̀sẹ̀ tàbí kẹ́mọ̀ fìtó àkàlà mi wọ́n wá bẹ̀rẹ̀ sí kọ gbogbo nǹkan wá já ó di gbogbo tọ́lọ̀ ti máa yẹ ọlọ́wà ní kálí kọ gbogbo ẹ̀kọ́ já ẹlẹ́ẹ̀kẹta náà ni àwọn nǹkan yẹn ò ní ṣẹlẹ̀ àti pẹ̀lú bọ́lọ̀ bá sọfẹ́ fàálù ní àti pẹ̀lú sábàbí tí ọlọ́run bá bá ní kọ́mọ ènìyàn máa sábàbí rẹ gbọ́dọ̀ sì fẹ̀yìn ọ̀ma tẹ̀sà òun ní ilá àyẹ̀sà ọlọ́hu rọ́bùlà alamin ọmọ yàmi islam àwọn àdánwò kan wà ṣẹlẹ̀ àbí ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí nípa àyàn síwájú ní nàìjíríà àwọn ọdọ̀ wẹ̀lì kọ̀ọ̀kan wa àwọn ẹgbẹ́ wọn yẹn lẹ́yìn náà gbogbo tó bá ajá sí lọ́wọ́ kápá fọlọ́ ọba mùsùlùmí ọ̀pọ̀lọ̀ bára jẹ́ ọlọ́bàdùn wa máa wà lọ́fà tí anabi muhammad sallallahu alayhi wa sallam ọ̀nà ajaban lè amúr mọ́min ajaban ọ̀rọ̀ mọ́mìnì wàláyé ìmọ̀ni kúlọ̀ amúrú la ò xayẹ̀ gbogbo alámàrí ẹ̀ orí ma jẹ́ fún gbogbo alámàrí mọ́mìnì orí ma jẹ́ fún ìní asábà ò xayẹ̀ ṣakara wà kánà xayẹ̀ bá fi orí kan tó bá pé ntí bá ń fẹ́ náà lọ́kọ́ gbọ́sẹ̀lẹ̀ ṣẹ́kara yóò dùn fọ́lọ́ọ̀bá wọ̀kánà ayọ̀lá kò ní yíyọ ayọ̀pọ̀rọ́ kò ní wòpó lòún gbá òun lòún máa ṣe lòún fi rí sí ara o ṣẹ́kara yóò dùn fọ́lọ́ọ̀bá bìtà ní sùlẹ̀mẹ́ yìí ó ní azamin fọ̀dùrọ̀ bí ilé ẹ̀bìlúwà ní àṣkúrù yóò dùpẹ́ lọ́ọ̀lọ́ọ̀ba wọ̀kánà ìdúpẹ́ yóò máa tó ajé àlékún orí lórí orí fún wọ́n in صبر وكان خير الله يسسرو يسسرو ode yóò sùúrù ìdíṣẹ́ sùúrù ẹ̀dùn wá di orí fún náà ni torí ìrìn àjò wa kò kúkú àríṣìlẹ̀ ayé yìí bí tá ń lọ gan-an ní tájẹ́ ti wa aljanna kọ́nà ọba subhanahu wa ta'ala à kó sí wa lọ́mọ aljanna ó di yé wa sabara wa kana khayra wa laysa dhalika li ahadin illa kò sẹ́ni tó nílùú quality yẹn tó ihe attribute yẹn àfi mọ́mì yìí mọ̀mí ní kẹlọ́ nílùú attribute pé tọ́lọ́run bá ní kóore kan kò ní òpó ló ń máa ṣe ló fi rí oore ẹ̀kọ́ ṣakara yóò gbọ́dọ̀ ọlọ́ba ọlọ́run ayé láti wá wa báyà jẹ́ tó mọ̀ ní wa ti náà nìyẹn kàfúrà bọ́yọ̀ jẹ́ tó já mórí ọlọ́ọ̀ba eléyìí náà láàfi jèrè ayé alkiyama anabi muhammad sallallahu alayhi wa sallam gbogbo gba ima jẹ́ tó mórí sọ́lọ́ọ̀ba ni ó wà nù dẹ̀ra ni ó wà nù nira ni ima mórí sọ́lọ́ọ̀ba ni eléyìí náà lọ́la jẹ́ ẹ̀kọ́ tí a fi gba tá à ń pè ní kọ́dàrà gbọ́ wa an tu'mina bi kọ́dàrà khairihi wa sharrihi dáadáa bẹ̀rẹ̀ wá gbọ́sẹ̀lẹ̀ sí wa ní àmórí agbàpọ̀lọ̀ ọba lọ́fẹ́ bẹ́ẹ̀ lọ́fà ní bàbá wa ṣe adam rahimahullah wọ́n fi dáwàrà pé kágbà fọ́ ọlọ́run ní sí mi o kágbà fọ́ ọlọ́run ní sí mi kádàrá ò sí kọ̀ọ̀lá ìgbà kágbà fọ́ ọlọ́run ní sí mi ìbí náà sọ pé àìgbà fọ́ ọlọ́run ìyọnu ní àìgbà fọ́ ọlọ́run ìyọnu ní kádàrá ò sí kọ̀ọ̀lá ìgbà àìgbà fọ́ ọlọ́run ìyọnu ní kápá fọlọ́wọ́ ọba nísìmí tí wọ́n fẹ́ sinmi gbà fọlọ́wọ́ ọba wọláyé bp apatẹ́ńṣẹ́ àbí lọ́yìn pé kò ní ìṣẹ̀lẹ̀ sí ọ kò ní ìṣẹ̀lẹ̀ sí ọ fọlọ́wọ́ ah, sí fẹ́ nìyẹn mo ti ṣe gbogbo possible bẹ́ẹ̀ sí mi gbogbo agbára mi mo ti sá gbogbo gbìyànjú mi mo ti sá bọ́lá ti fẹ́ kọ́rọ̀ já sí náà nù ìfarama tó bá lọ fẹ́ lo ọgbọ́n kan àyíníkì àyípadà kan yóò padà yí ọ lọ́wọ́ ni ọ wà kú sínú wàhálà ni olùgbé àìgbàfọ́ ọlọ́run ìyọnu níyì àìgbàfọ́lọ́hun ìyọnu ní kádàrá òṣè kọ̀ọ̀lá ìgbà àìgbàfọ́lọ́hun ìyọnu ní fúnbàmínú Islam eléyìí ní Islam bí Islam ṣe yá yìí sọ yẹ pé tájẹ́tì sí wa ni pé bó láti rájẹ́nà pọ̀ bó rájẹ́nà wọ̀ lọ́fàá ìmòrì sọ́lọ́mọba yìí ọmọláyìí ọlọ́mọba ń bẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìbáàdà tá à ń ṣe láyé à ń gbààwẹ̀ ni à ń kírun ni ọ̀pọ̀lọpọ̀ ní òní sí máa àmọ́ ìdúpẹ́ fọ́lọ́wọ́ ọba àtàánú àlùjẹ́nà àtàánú àlùjẹ́nà àwọn èèyàn mọ̀dúpẹ́ fọ́lọ́wọ́ ọba ní àlùjẹ́nà ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala subhanahu wa ta'ala àlùjẹ́nà tán ọlọ́wọ́ tó dáa kàwá kún ọlọ́ọ̀ba wọ́n mọ̀ pé rabbana awi alhamdulillahi alladhi hadana li hadha wọ́n ni alhamdulillahi lẹ́bí hadana ọlọ́ọ̀bá a àmà dúpẹ́ lọ́wọ́ rẹ̀ àmà mọ́ọ̀rẹ̀ tó fi wá mọ̀nà yìí tá fi wá dípa wọnú aljanna wa ma kunna linahtadiya lawla àna àtó bẹ́ẹ̀ ọgbọ́n wa agbára wa ètò wa kò tó láti wá mìíràn ẹlòmí ìbá ẹ̀rí hikmata wa ń bẹ̀rù tí máa ń pè rún anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹ máa wí ní tó ló pè rún wí tó bá débi hayya ala sọ́lá ẹni la hawla wa la quwwata illa torí ó lágbára àti tèè ọlọ́run bá lọ fẹ́ kó o ṣe lọ́lọ́run fi gbé ẹ̀ dìde ọlọ́run dàjà máa fẹ́ dáadáa ọlọ́run bá hayya ala ẹ wá jèrè ó lágbára tó jèrè fúnra rẹ̀ ọ̀rọ̀ lágbára rẹ̀ ọgbọ́n rẹ̀ tó bẹ́ẹ̀ àwọn tó ń gbọ́jú ẹ lọ wọ́n jókòó wọn ń ta fúbà wọn ni wọ́n ń ta káàdì ni wọ́n ń ta lúdò wọ́n gbọ́ jù ẹ lọ wọ́n lágbára jù ẹ wọ́n lówó jù ẹ lọ wọ́n lálàáfíà jù ẹ lọ àmọ́ lọ́wọ́ gbà wọ́n láàyè láti wá kírun ìwọ́tọ́ lọ́wọ́ àgbà láàyè la hawla wala quwwata illa billah àmọ́ àdúgbò lọ́wọ́ náà bá alhamdulillahi alladhi hadana li hadha ọlọ́wọ́ bá àdúgbò lọ́wọ́ rẹ tó fi wámọ̀ náà yìí ẹ wá obi tá àánú ọlọ́run ọlọ́dù wà sàlékún orí tó máa ń dúpẹ́ lọ́wọ́ wọn núdú àntẹ́lẹ́kún mọ́lùjẹ́nà orísùmúhà bima kuntum ta'malun wọn núdú wọn wà sí announcement wọn a special announcement àntẹ́lẹ́kún mọ́lùjẹ́nà àwọn àjẹ́nà kan yẹ tó africans orísùmúhà ẹjọ́gún ẹ̀ mọ́tí lọ́wọ́ bí rọ́lì mọ́ gbogbo ẹni tó bá páyà tó tó wọ́n ọlọ́wọ́ bá rà àjẹ́nà méjì ní yọ́wọ́ àjẹ́nà tiẹ̀ yóò tó jogún àjẹ́nà kẹfẹ́ tó wọ́ inú náà tiẹ̀ ọlọ́wọ́ bá já wà náà tó wọ́ àjẹ́nà ọlọ́ba mẹ́ta mi ní Islam ó tó wẹ́n kọ̀ọ̀kan wa ẹdí á mú orí káṣí máa gbà fọ́lọ́wọ́ bá nígbà tó bá ṣe fún wa káṣí máa rúpọ̀ gbọ́n wa la fi rí kankan ṣe àbágbára wa àbẹ́tò wa wọ̀láì kágbà fọ́lọ́wọ́ ni tó bá yìí jẹ́ ojú ni kàṣe sùúrù pẹ̀lú ògùn ọlọ́wọ́ bá ìgbẹ̀yìn padà ni ọlọ́wọ́ Qur'an al a tún rọ̀ wá àwọn tí a ń sẹ́wọ́n ní onígbọ̀wọ́ ètò yìí kọ́má jẹ́ kó rẹ̀ wá kọ́nà ọba subhanahu wa ta'ala kó sọ wá lẹ́sàn rí ọlá Qur'anul Karim ọmọ ìyá wa tí wọ́n sanwó fún wa fún bá kó ránṣẹ́ Kamarudin jimá ó fún wa ní five thousand naira sani Kamarudin òun náà fún wa ní three thousand naira Husaina Bello ó fún wa five hundred naira abdulsalam idris ó fún wa ní one thousand naira ẹrú ọlọ́ọ̀bá kan fún wa ní one thousand five ọlọ́ọ̀bá sàbùbù alẹ́sẹ̀rẹ̀ àkáǹtì ní ìmú wa náà ní umar bin khattab islamiyya jaiz bank ní báńkì wa àkáǹtì nọ́mbà wa zero márùn six nine eight two one àkáǹtì nọ́mbà zero márùn six nine eight two one àkáǹtì name náà ní umar bin khattab islamiyya bank jaiz bank account number zero márùn six nine eight two one ẹni tó bá ní béèrè àbí message láti ránṣẹ́ sí wa nọ́mbà wa tó fi ránṣẹ́ sí náà ni zero eight zero two three five eight three zero seven eight bá ní message àbí question tó wá béèrè ni bí tó fi ránṣẹ́ náà bí tó pè náà ni zero eight zero two three five eight three zero seven eight lẹ́ẹ̀kan sí kó jẹ́ wítìrì. ẹni tó bá ní mẹ́sẹ̀gì àbí ìbéèrè tí ó fi ránṣẹ́ sí wa zero eight zero two three five eight three zero seven eight wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته oníbẹ̀rẹ̀ ní ọlọ́run kó ṣe àlékún dáadáa yín àti gbogbo wa àmín ó ní nígbà tí ẹ ṣe ìdánilẹ́kọ̀ọ́ lọ́wọ́ fún wa ní ìsìn ẹni tí ọlọ́run bá ṣe aburú fún ọ àbí tí aburú bá kàn ọ ṣé pípọ̀ tán ni àbí ọlọ́run. ọlọ́run ọba subhanahu wa ta'ala lọ́pàṣẹ rẹ̀ kiri pọ́yẹ́ bí mo sọ pé èèyàn ò nírun ó di wa ọlọ́run ọba pàṣẹ rẹ̀ mọ́ mọ́ pàṣẹ rẹ̀ lọ́lọ́mọ́ pàṣẹ rẹ̀ ní sọ́tò máa ìdà tí n bá ṣe mistake Quran five ni aya kẹfà tí wọ́n bá ní kí n ṣe dédé tí mo sọ yìí Quran 5 kò sọ́tò náírà nìyẹn aya kẹfà ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fi ọlọ́run pé bẹ́ẹ̀ ni ọlọ́run ní kí n ṣe dédé ọlọ́run ló pàṣẹ bẹ́ẹ̀ pé yá ayúwọ́ lẹ́bìnà àmọ́nù apẹ̀yìn tí ẹ gba ọlọ́run ọba gbọ́ ìrà kúntùm ilẹ̀ sọ̀rọ̀ àti lábẹ́ kírun àníyànù ọ̀rọ̀ ìyànnì tí ẹ bá fẹ́ lórí kírun إذا لدى وعفو النحو تفيد التحقيق gbogbo gbàtọ́nà bá lo ìdá fún kankan ní ƙùrán ìdá já anasúnláì wal fatih ìdá já akal munafikun ìdá sa'alaka ibadu gbogbo àwọn ìdá tó bá wá nǹkan yóò ṣẹlẹ̀ ni tó bá bẹ́ wá ní in já akal in já kafa sí omi bẹ naba'in إذا جاء نصر الله والفتح على كيلو ديني إذا جاءك المنافقون هم منافقين بعبون أديوا إذا الله عن صنع آية سعية كفة من سورة مائدة سورة كانوا وأنا بس القرآن يوري به يا أيها الذين آمنوا يعني بقول له إذا قمتم إلى الصلاة تبادي لا تفكروا تبادي لا تفكروا فاغسلوا وجوهكم افوجوني أما أنا يا الولاني يوم aláàkọ́ ìzáyẹ tẹ́bàtì láníyàn àníyàn fàksílù ojú akùnfẹ́ ẹ̀fọ́ ojú yín ojú yẹn àwọn àfáà ní pẹ̀lú imú àtẹnu gbogbo ẹ̀rọ àwọn ojú ni lọ́fà lọ́pẹ́ ayọ̀nu àfimúsímú àfijáde alẹ́fọ́ ojú wa ó di wà àìdíyẹkùn ilẹ̀ marafik alẹ́fọ́ ọwọ́ wa àwọ̀wọ́ yìí àìdíyẹkùn ọwọ́ ni kíkọ́ àfọ̀ níbi àdó ara àfọ̀ gbọ́wọ́ ìpapọ̀ máa ó di wà lábìsí kó wà nìyẹn wọ́n sá obìnrin ó ṣe kún wọ àrùjúlẹ̀kùn lẹ́yìn náà àfòmìra wa báyìí wa lọ sẹ́yìn báyìí àdàpàdà báyìí òun náà láti fi ra etí wa òdì ara orí náà létí òdì àfìmìra etí náà ó di wa tábà báyìí ọjà náà là á sétí báyìí náà láì ó di wa etí ẹlẹ́yọ̀ wà etí àwọn ilé wà ní ìta ìtí ó di wa wà arjulakum àwọn tó wà fún ẹsẹ̀ wa ilẹ̀ ọ̀lọ́kọ̀ àbẹ́yìn níbi kókó sẹ̀ méjèèjì á fọ ẹsẹ̀ méjèèjì lójú kó wọ̀nyí ó di eléyìí níbi àti máa ṣe àlọ́lá ní ṣẹ̀ríà Islam ó di wa so èèyàn fẹ́ bẹ́ sàlọ́lá yóò wo mi tó dáa ó di àti bismillah yóò fọwọ́ ẹ̀ torí kó kó mi kọ́ ẹ kọ́ ó di eyín yóò wà bomi sẹ́nu gba ọ̀fọ̀ ọ̀nfọ̀dúnù yóò yọ ẹnu yẹn yóò bomi sí mú yóò fin yóò àfojú láti bi etí ibà yìí débi etí ibà yìí láti bi irun ti bẹ̀rẹ̀ ibà yìí débi àjàgbọ́n rẹ̀ ó di wa lẹ́ẹ̀mẹta mẹ́ta yóò àfọwọ́ yẹn láti ibà yìí débi ibà yìí lẹ́ẹ̀mẹta wọ̀tún yóò fọwọ́ àlàáfíà láti ibà yìí débi ibà yìí ẹ̀mẹta omi bíbá obìnrin orí nìkan ní ìsìlẹ̀ kan òyìnbá nàbí kọ́ wa nìyí yóò àfọ̀tẹ̀ náà lẹ́ẹ̀mẹta ẹsẹ̀ ọ̀tún lẹ́ẹ̀mẹta pẹ̀lú kókósẹ̀ rẹ̀ yóò pẹ̀sẹ̀ òsì náà yóò wá ní ashhadu an la ilaha illallah وأنه لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ونعلم اجعل من التوابين واجعل من التطهرين الله سبحانه يقول لك أنه أنتم توبة كل سبحانه يقول أنه أنتم ما سيف وما تتو يسأل على تنو ورمز أكبر عليه سيف والله نعم ìbẹ̀rẹ̀ mi yóò tún máa wáyé nítorí ìjọba ṣẹ̀ ẹ́ bá wa ránilé ọ̀pá tó bá dínú next episode wọ́n máa gbọ́ àwọn ìbéèrè wọn yóò. tí ọlọ́wọ́ ṣe rọrùn èyí tí a tó sọ́sọ́ déédéé ọlọ́mọdé àkàlẹ́ tí wọ́n rọ̀ bá èdè jẹ́ mi ṣèdínà àforíjì wọn rọ̀ bá kánú wa láì tàlùkẹ́ àmà والسلام عليكم ورحمة الله وبركاته orí ọ̀ka orí eré náà ń lò pẹ̀lú ológun náà sì fi ń dáyé. ẹ bá fẹ́ dá láàṣẹ tẹ́tí fẹ́ sọ̀rọ̀ kó sì máa ṣẹ ẹ tó fẹ́ ṣàdúrà kó ṣẹ ọ̀nà tánàbí ni ẹ lò àwọn ọ̀nà tánàbí là ní ẹ mórílé. ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń bẹ. ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń